máa dà nǹkan pé láwọn tá a mọ̀ pé ní ọmọlúwàbí yìí fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bóun ti pa lówe fa nàbí òwe là nàbí náà pa fún un gbà kò ṣeé ṣe o hata tàdúkì ọ̀sẹ̀ ìlàtàhù wàyàdúkọ ọ̀sẹ̀ ìlàtà. ìtumọ̀ eléyìí léde lárúbáwá ni pé àfi kájọṣepọ̀ wà láàrin wa àti ọkọ rẹ tó ṣẹ̀ṣẹ̀ yìí kí lànàbí fẹ́ prevent ń bẹ̀ ni àpọ́nlé mi tún nù fáwọn obìnrin àwọn kan rò fáwọn gbọ́n ọgbọ́n ṣe tọ́ọ̀n nígbà òun náà lọ yájú lẹ ọkọ obìnrin lákọ̀ọ́kọ́ ọkọ lẹ́ẹ̀kejì ọkọ lẹ́ẹ̀kẹta ojú rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá wálẹ̀ pé òun fẹ́ gbà padà ṣẹ̀rí àti ní àjọ lọ tọ́bù mi wò wọ́n sọ di gbà wíyọ́ àwọn mi ọwọ́ adóńdó ọgbọ́n ṣètọ́ nìpín ẹbẹ́ ni wọ́n ti ṣe ákìlù lásán ni ọba ti ṣe ákìlù tán nìsín dákun bá ń kọ́ kọ́ lè padà sí ọ̀dọ̀ mi ọlọ́run ní kọ́sá ti fẹ́ wọ̀ ni kọ́sá ti fẹ́ ra yín. èyí ń ní sẹ̀ríà ni ẹ má gbé ọgbọ́n ṣètọ́ nìwọ ní òfin ọlọ́run ọ̀rọ̀ akànwá ti so igi wúyẹ́wúyẹ́ ìwọ̀n àfa àti ṣekútúbà pé ọ̀ya ẹsẹ̀kẹsẹ̀ wọn sì kọ́ kọ́dà ẹlòmíì ń gbowó tí ń fi ń serú nǹkan bẹ́ẹ̀. ẹ̀kíbò la ti pẹ̀lú ẹni bẹ́ẹ̀ nù hadithi mi akeisul musta'ar anábì ló dàbí ẹran tí wọ́n ń yá fi dùn ẹran. akílọ́ yàtọ̀ láàrin wọn lóòótọ́ pé ẹrẹ́ ń jẹ pé ẹran wa yóò tí sẹ́ ní akọ bẹ́ẹ̀ ni òun ti rí gan nù ẹni tó bá dòǹdò pé ní òun ọ́ pilẹ̀ òfin ọlọ́run ní ẹbẹ ni wọn ti ṣe akidu náà ni wọn ti ṣe akidu ọyá òun ti kọ lẹ́sẹ̀kẹsẹ̀ náà kọba àlẹ padà sí ọ̀dọ̀ ọkọ àárọ̀ rẹ̀ tó ipò ń lọ fojú lẹ gbogbo opportunities ti ṣẹrí àfún owó èsì rẹ̀ ànábì ni kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti wúyẹ́wúyẹ́ kọ́ òkò lọlé rẹ̀ ẹ jọ gbé bí lọ́kọláya ti jọ gbé bí ọba wa tẹ ọlọ́run mọ́lẹ́yìn gbá ni olè wa padà àmẹ́nìkan wà á dọ́gbọ́n kan ọkọ̀ àárọ̀ rẹ̀ wà á wá tẹ́ ìsúnmù tààrù kan pé wọ́n sá ti gbé wọ́n fẹ́ fẹ́ àmẹ́lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó ti kọ́ o kò sáyé yìí òun ló ṣẹ̀ríà nínú ẹ̀kọ́ tá a rí gbélé ni pé gbogbo ṣíyàl gbogbo ọgbọ́n kọ́gbọ́n irú ọgbọ́n àwọn yahudi téèyàn máa fi rò pé àbóhun lè bọ́ mọ́ ọlọ́run lọ́wọ́ níbi òfin ọlọ́run téèyàn má tan ara o ẹ wo ara tó kó bá àwọn yahudi nù àwọn yahudi dá ọgbọ́n débi pé ọlọ́run ní wọ́n mọ́ pẹja níjọ sátọ̀dé wọ́n wá rí i pé ọlọ́run tó lè béèyàn sọ̀rọ̀ tó lè èèyàn àwọn ẹja sì ti gbọ́ yé pé ọlọ́run fáwọn láyé ńjọ sátidé tí him yẹ́wò mọ̀ sábì him ṣùrà kùránì láwọn ẹjọ́ ọmọ wa lè fọ àwọn ẹja náà wọ́n fura freedom níjọ sátidé pé n ò bí yahudi kan dáa kọ́ pa àwọn lónìí àwọn yahudi wa ń jẹ hẹ́ẹ́. àwọn ẹja yóò jáde tó bá ìlànà jimá bọ́bá sì ti dọ̀la sunday nísìnyí wọn ò ní jáde tó báyìí pé àwa náà dàbí ọgbọ́n bọ́bá wa ti di ìjọ jimá tilẹ̀ bá ń sú lọ wọ́n wá dẹ àwọn sódò àmẹ́mẹ́dẹ́ bẹ́ẹ̀ ń jọ sátidé o gbogbo àwọn ìjọba ti wá rọrí síbẹ̀ táwọn ní àtọ́ ah, ní sátidé ọlọ́run ti bá wọn ṣe àwọn fúri wọn máa kó ni wọn ní ẹ má mú ọ ẹ má mú ọ pé tọ́ba wa di sunday ẹ̀ kàn ńbẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa pé nínú táwọn fi sórí búnù pé àpẹja ń sátidé àpẹja ní sunday la la pẹja akẹdẹ adẹ wọn kalẹ̀ ní jimani kódà àti kankan jọ sátidé mẹ gbogbo àwọn ọgbọ́n báyìí gbogbo ẹ ẹ ti yahudi lẹgbọn nísìnyìntọ jọ wá lójọ pẹ̀lú mi lẹ́yìn táwọn fi sórí ibú nu o yẹn bá ti rò pé Ọlọ́run àwọn òfin Ọlọ́run ó clear kéèyàn máa wá dọ́gbọ́n máa wá yẹn ṣebí ṣebí yẹn ṣebí kìnnìkan ṣebí kìnnìkan náà ṣe báyìí bẹ́ẹ̀ bá ti aláwọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ kọ́ àwọn tó jọ o nítòsí tọ́ sáwọn náà òun náà máa retí ọ̀pọ̀lọpọ̀ haramu táwọn èèyàn ń jẹ lónìí bí ọgbọ́n bí ọgbọ́n náà wọ́n láwọn ń dá pàtàkì jùlọ àwọn haramu modern haram àwọn haramu banki, àwọn haramu ẹ stock market gbogbo àwọn haramu gbàlódéhùn wọn pa ló kọdà bẹ́ẹ̀ rìbá sì ni ọlọ́run ti sọ ọ̀rọ̀ rìbá ó ti gbé fọ́múlà rìbá kalẹ̀ gbogbo bí ọba ti di pé ìwọ ọ garanti ojú owó wọn tún garanti èrè fún ọ àwọn kan wá ní nàìjíríà náà bí ọdún mélòó kan sẹ́yìn wọn láwọn èèyàn máa wá sówò pé bọ́ba ti mú iye báyìí wá iye báyìí làwọn ò fọn èrè inú àbí rìbá ogun tó ti di pé ojú owó mi ọgbọ́dọ̀ mọ́ pé o iye báyìí sì tún ni kò síbi wọ́n ti garanti èrè inú owó èrè ni ti ń jẹ́ pé ó lè wá ó sì lè mọ́ ó lè mọ́ wà ní kuraani fi ni wà á hàlàlọ́hùn bẹ́yà wà á rọ́ rìbá kéèyàn má tanra rẹ o ìyàtọ̀ ń bẹ láàrin òwò àtẹ̀lé nípa báyìí àwọn gbọ́ ṣíyàlù gbọ̀ngbọ́n nǹkankan ọgbọ́n tẹlómìn tí ẹ bá rí tẹlómìn fi ń tanra rẹ̀ bí òfin ọlọ́run kọ́mọ pé òun ò lè tán ọlọ́run o wàlá ìyọrí ara yẹn lèyàn ń tán lẹ́yìn bá ti mọ̀ pé ah, ọlọ́run ọ̀fẹ́ nǹkan báyìí jìnnà sí i ni kọ́nà náà àwọn gbọ́n mi bẹ tí ọ̀bá làákà ìmú àwọn ṣíyàlù míì tí ọ̀bá làákà ìmú lẹ́lómi bá wà nù awẹ̀ ọmọ pé ẹ àlùfájàrí ti yọ ẹ wà ní ọmọ ti sí wíńdò torí kọ́ bá jẹun pé àtàyà tàbàyà náà lágùn òun ò sì tí ì rí ṣé èyí wọn ọ̀tí èyí wọn kọ̀ bá common sense mu gbogbo orú àwọn nǹkan báyìí kéèyàn má kọ́ kò lè tan ọlọ́run àti ọba tanra rẹ̀ so nípa báyìí anábọ̀ muhammed sọ̀rọ̀ sọ̀rọ̀ ojú oyé wa nù àdìdì yìí pé kò sáyé ọgbọ́n ẹ̀wẹ́ nù sẹ̀ríà ọ̀rọ̀ apàdà sọ́dọ̀ rẹ̀ pé ẹ̀kàn ṣe yìí wúyẹ́wúyẹ́ kankan hátà tàrúkì ọ̀sẹ̀ ìlàtàhù wọ̀yàdúkọ̀ ọ̀sẹ̀ ìlàtà. kọ́ọ̀lá tí yálà wa aisha tún tẹ̀síwájú ni wa abubakar ń ẹ̀ńdàhù. níjọ́ tárábìnrin yìí ń sọ̀rọ̀ yìí abubakar wà lọ́dọ̀ ànábì وخالد بن سعيد بالباب ينتظر أن يؤذن له خالد بن سعيد wà lójú ọ̀nà ń jẹ tóun náà retí kánẹ́bí ó fún un láàyè pé kó wọn wọlé ẹ̀kọ́ kan tún nù àti wọn já wọlé ànábì sallallahu alayhi wa sallam pé a mọ̀ pé ń bẹ́ lé ta yẹ̀ǹtẹ́zirú hatan yóò zánà lahu ń retí kí wọ́n sọ fún un pé bisimilahi wọlé àmọ́ kéèyàn ti wá já wọlé tán ẹlòmíì ó ti wọlé tó tó sálámà gan gbogbo eléyìí náà bá ẹ̀kọ́ ìsìlámù mu mẹ́rin bá fẹ́ wọlé tí èsì lé tẹ̀yàn èèyàn bí ọ́rìngì wọ́n gbé sẹ́nu ọ̀nà ni bílẹ̀kùn náà lèèyàn kàn ní bẹ́ẹ̀yàn sálámà ni wọ́n gbọ́dọ̀ sọ fún yàn pé kéèyàn wọlé kó tó wọlé. fanada ya ababakar khalid tí òun wà lẹ́nu ọ̀nà lẹ̀kùn ọwọ́ à ń pè Abubakar Siddiq ala tasma'u ila hadhihi ma tajharu bihi inda rasulillahi sallallahu alaihi wasallam ah, ìwọ Abubakar ọ̀ gbọ́rú ọ̀rọ̀ tóbìnrin yìí ń sọ ní tuntun lè sọ wájú ànábì la haya'a fi ddin ìtìjú tí ọba ní jẹ́kẹ̀yìn ọgbẹ́sìn yé àìtìjú rẹ̀ o àmọ́ tìjú asa ọ̀rọ̀ asa àmọ́ tìjú ẹ̀ o òun lárábìnrin yìí ò fi lantí ò sí là